àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba nábì ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àǹdẹ́lọ́wọ́ ọba kúsànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo ẹni bá fi tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó ti tẹ́ àlùkí àmọ́ lọ́wọ́ fi tó kójúbọ̀ wa tó ní ìrìnàjò ẹlẹ́ẹ̀kejì nínú ọdún tuntun yìí ọdún fourteen forty four àkọlé kójúbọ̀ lẹ́nu mahafin islam fi nizam ijtimai mahafin islam fi nizam ijtimai àwọn ẹwà islam níbi àjọṣepapọ̀ wa social affairs wa àwa pẹ̀lú mùsùlùmí ẹgbẹ́ wa pẹ̀lú mùsùlùmí tètè mùsùlùmí gbọ́dọ̀ láti máa gbé àgbẹ̀papọ̀ tó dáa. محاسن الإسلام في النظام الاجتماعي خطبنا بارك الحمد لله الذي هدانا للإسلام àmọ́ kílọ̀ ọlọ́ọ̀bá ní gbogbo ògbà ń tó fọ́nà ọba lórí tó fi wá mọ́nà islam wà á sọ̀rọ̀ mọ́nà bí súnà fi xẹ́rù ànáàmù tó ti wá pa wá ní láti tẹ̀lé súnà òdìṣẹ́ ọlọ́ọ̀tọ́ bí àdúnà àwọn ẹ̀dá ọjà alánà bí zumura fi mọ̀mìnì ó ti wá fi wá sínú zumura àwọn mọ̀mìnì àwọn àwùjọ mu wọ fọkànlá fi tọ àti iye àdìwọjẹlá ọlọ́dún wàá fi wá sí kóńgẹ́ àti wàá tẹ̀lé àṣẹ ìtọ́nà ọba níwọ̀n bá agbára wa ọdún náà bàrẹ́ sípẹ́ nípa ìwọ̀n kàwọn lọ́wọ́. hamdan kasiran tọyiba mubarak rakamfi àti pé náà ìtọ́pọ̀ tọ́sí gbígbá ọlọ́wọ́ wa wọ́n ìzámi sọ̀tọ́ ni àti ìjọba rẹ̀ subhanahu wa ta'ala. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين خاتم الأنبياء لينا أترويكياتي كما با أسواجوا هو نبي الله با وفي هو نبي الله با وخير خلقي أتي أنت يكون نرجع شمكوية الله سيدنا محمد نبي الأمر النبي فقباله سيدنا بايت توري والله أخوة بارك ìlú iná rẹ̀ ti tún sígbà tó dé Madina pẹ̀lú àwọn Yahud gbogbo ẹja jókòó àlàáfíà ọ ẹja jókòó àlàáfíà níbi ẹni sílẹ̀ àti àbí ìfọ̀kànbalẹ̀ yìí kọ́kàn wọn lè bá a balẹ̀ ó bẹ̀rẹ̀ pé àkọọ́lẹ̀ àjọ pé ìtìmáyé láyé tájú ní constitution láyé tí wọ́n bẹ̀ lọ gbogbo yìí tí wọ́n bẹ̀ pé ewu ní constitution àkọ́kọ́ ní bíi constitution àti ìfìdílà ní wàádàlá àmàna ọ̀dẹ̀ gbé àmàna tí bìtẹ̀ gbogbo ilé wọn náà sáhà lọ́kọ́mà ó ti nà sí àfún ọkọ̀ nímọ̀ràn wọ́n ká sáfà lọ́kọ́mà gbogbo tí ń dẹ̀rù ju gbogbo ikú gbogbo ilé ìtàrẹ̀ tó ń rọ̀ ní wọ́n alẹ́ àárín ilé wọn sọ́ọ̀bì wọn tàbí ọlọ́kùn ilé ẹ̀yọ́ mu dín àtàwọn tàbí àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n ń kọ́ sí wọn títí ẹ̀ اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد عباد الله يا الله اتقوا الله واعلموا أن الله لما خلق الإنسان وفضله وكرمه وخلق له ما في الأرض جميعا الله أكبر já máa bẹ̀rù ọlọ́wọ́ bá ká sì máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń gbàtọ́ dọ́ mi ènìyàn kan tó dẹ̀ gbé ọlá fún mi ènìyàn tó gbé ga lórí àwọn ẹ̀dá yòókù kó tó wá gba gbogbo tó wà lórí ilẹ̀ torí tiẹ̀ wọ̀sákàrà láfún mọ̀ọ́sálókáàd gbogbo àwọn ẹ̀dá míì tó mi ènìyàn kápá ìtumọ̀jì kápá ọlọ́wọ́ tó wá rọ̀ fún wa àwọn nǹkan ọ̀sìn ní àwọn sánmà ní ilẹ̀ ní odò tí rọ̀ ní oòrùn tí mú ní gbogbo ọlọ́rọ̀ mọ̀lẹ́ láti tẹ́kùn ní ẹ̀dá àhámẹ́lẹ́nu wọlá ẹ̀dúrókò sójà ẹjọ́ lọ wá tú ẹ̀dá gbogbo lé yọ sọ́nà wá fi rà tán láì ọlọ́run ti rẹ̀ rà tán ọlọ́run fi rẹ̀ rà tán ọlọ́run máa ṣùgbọ́n rẹ̀ tààlà ọdún wa nìkan tààlà òwò ìlàfà jàǹdà ìlàfà tó àfù wọ ìkàmà tó àfù sí à ó tún wá fi wá jẹ àrùlé lórí rẹ̀ kálíbà máa gbé ìdúró déédéé dúró lórí rẹ̀ sí à àyè ti kálọ̀ láwọ̀ sùn إذا لهم تقوى أن سبحانه وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما أتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم الله أكبر أما سيو كما سيو وما آية كل ما سيو تاوى يكيسي فاري بفا أمانا لي أولا تسرور ثم لتسألن يومئذ عن النعيم umar bin khattab radiyallahu anhu káyà ìgbàgbọ́ ẹ̀kún ní kí ló ń pẹ́lẹ́kún ó ní òun wà Madina ní òun rú làwọn tó wà ní Iraq tẹ́sí ẹnìkan ní wọ́n bá fi jáde kòtò tẹ́sí ẹ̀bá fi ká òun tẹ̀sí lójú gbé àti ẹ̀wà bóòlù ti fi ilẹ̀ ẹ̀sìn ti jáde kòtò ẹ wá wọ ọ̀nà ìṣúwá lónìí lẹ́yìn bí ọ̀nà ọ̀dà àwọn ojú ọ̀nà ní ọ̀pọ̀ kabalẹ̀ ọmọ yàrá akẹ́kọ̀ọ́ àwọn ọmọ rẹ̀ láàárọ̀ wọ́n lọ tó bá ta àwọn àti ẹbí òun sóhun òun ló ti mi lò ó lè sọkún láàárọ̀ láàárọ̀ yìí ó lè sọkún ó ní bí five million àwọn fọkàn sí àwọn ti lọ sí dọrọ báárà àwọn ti lọ káàkiri àwọn ti rí bí five million kójọ àwọn ti sọ̀rọ̀ pé wà àwọn ògbó ọmọ ọba àwọn ní fifty million one fifty million ọkọ̀ pẹ̀ nígbà wọn yà wọn ní ètò last last táwọn ìbámu sọ̀rọ̀ one fifty million àwọn aṣíwájú wọn yìí ọlọ́run lè yẹbìrú ẹkùn fi ma àtẹ́kùn iná rabbaka sẹ̀rí ọlẹ́ ẹ̀kọ́ ọbẹ̀ wọ iná hù lọ́gọ́fóró ráhì ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yẹra láti fi àjẹyẹ ní olú fi àjẹ wá wọ iná hù lọ́gọ́fóró ráhì ọlọ́run ọba tó máa fún ní bàtí máa kẹ́nu mọ́sà wọ ìtara ìsáàlù bí rahmati ilá man aga wọ tọ́gà ọlọ́run ọba sọmọ ìyẹlá sà mẹ́ta kárí máa rí àánú ẹ̀ àti tó bá kọ́ fún ọ̀pá àná ọlọ́run fẹ́ sànù wa ni àtẹ̀júbà kọ́ mọ́ wọ̀ bal arsala ilayhim rusulan min anfusihim bi risalatin masamawiyya kọ́ ọlọ́run bá tó wá rán àwọn òṣìṣẹ́ ọlọ́run bá fún wa pẹ̀lú àwọn iṣẹ́ tọ̀dọ̀ ọlọ́run bá láti fún wa lọ́wọ́ láti wá jẹ́ fún wa pẹ̀lú àmà máa kudura fi dé ìtọ́ ikú nílé wájú mọ́ra jẹ́mí munazamatu haya ìtọ́ ikú fi déédéé ìbísí ayé wọn ó ti wà hákẹ́ máa bí rìsálà láti bí rìsálà bí ó sàkóso lọ́kàlùkà ورسول الهدى والنبي الرحمة كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين ولو أكبر وأبر سمت شيء فلتعليل عوان nígbà kọ̀ọ̀kan ó wá fi ànábì muhammed sẹ́lẹ̀ ànábì ìkẹ́ ọlọ́run tí wá sí òkú gbogbo wọn wọ́n fi wọ́n máa àrùsẹ̀ lẹ́ẹ̀ka ilẹ̀ àmọ́tẹ́lẹ́lẹ́ alẹ́mí àwòrán ẹ̀kọ́ jẹ́ ẹ̀kẹ́ gbogbo wọ́n já ààbà nàbí yusuf lọ́wọ́ àlùsọ̀rọ̀ bí akpọ̀lì sẹ̀ríà òṣìṣẹ́ ọlọ́run bá ń dé pẹ̀lú ṣẹ̀ríà tó pé tí o ti bí jókòó sí wàjá hàdà nàbí sàlọ́lá lè akpẹ́lẹ̀ ṣẹ̀ríà wà àmì ha wà ànfàwò ha lè bẹ́ṣẹ̀ ìjọ ẹjọ́ kú ó sì jáǹfà ní gọ́mẹ̀ntì wà àtìmọ́lá ha gọ́mẹ̀ntì tó pé ọ̀rẹ́ wà nínú ètò tọ́lọ̀ fi kalẹ̀ subhanahu wa akhlakan wa tama'an wa ala udun ni nkan bi ma ah òfin hujjatu àwọn wà hujja jẹ́bi òun náà ní bí ọ̀rọ̀ tá a fún ẹ̀rọ tó gbàgbọ́ra jùlọ wà á mara a nígbàmọ́ ní àyọ̀ mẹ́sàmí ọ̀nà rẹ̀ kẹrà yóò mọ̀ yá mi ìsìlám fún mi abẹ́rẹ́ mi ní náírà ní zaria wọ́n ní national ah, research for research for science knowledge àbí kíni kan òfin ibẹ̀ ni pé gbọ́dọ̀ wà mẹ́rin lọ́dún mẹ́rin tó wà lọ́dún mẹ́rin tán ètò wà lọ́dún mẹ́rin bí tó bá tún yà nígbà tó di last nineteen nineteen níbi twenty nineteen wọ́n ní àìgbà lọ́dún mẹ́rin ọdún márùn ló mà lórí ìjà mẹ́ẹ̀kan náà ni wọ́n máa jẹ́ nígbà tí professor Bugaji tó wá sí polytechnic tó wá síbẹ̀ ẹjọ́ pé wá bẹ̀ ọjọ́ Jeffrey ọmọ adamawa state ni ọjọ́ bí ẹ̀gbọ́n àbábúrò fún bàbá sẹ́rì tó kó tọkọtọ́ kí mẹ́fọ́ ọ̀rọ̀ mọ̀ oṣù wa lọ ọdún márùn-ún ẹ̀ta ǹjẹ́ ẹni tó kàn rẹ̀ ti pé ọdún márùn-ún yìí ti pé o wọ́n ti ń tún ọmọ yìí àwọn mùsùlùmí ti lé jáde nígbà tí lé tó ti lé ẹlòmíràn tó fún resign from yóò náà wà gba reservation wọlé ǹjọ́ kẹta wọn bá mú dismiss letter wá gbogbo àwọn ọ̀gá láti dismiss bẹ́ẹ̀ sí ìjọba rẹ́kọ̀dì ẹ̀ bàjẹ́ rẹ̀ wọ́n náà ń parí fún orílẹ̀-èdè wọ́n ń parí fún ìjọba orílẹ̀-èdè ọmọ gbọ́ọ̀rùn ọlọ́ọ̀dì ọgbọ́n tí wọ́n á di títí náà ní ìsìn ìmáàmù mọ́sálásí tó wá gàdù ètò wa jẹjẹ ìmáàmù mọ́sálásí olóòtú ọ̀lẹ́ sí màlẹ́ ìjẹta àbíjẹ rẹ̀ èyí ló wá mọ àwọn ìmáàmù zára jù kábà fún àwọn tó wá mọ́sùn ní pọ̀jù bàrà kó wa sọ fún wa eléyìí kọba kọba mú eléyìí kọba mú òfin ẹ̀yìn lẹ́sìn tó bá fún ẹ̀yìn lẹ́sìn tó bá ó ti lọ nínú àrùn ẹ̀ta June sixteen náà ọdún márùn-ún ẹ̀ pé a ti wà ní July a ti August báyìí síbẹ̀síbẹ̀ náà ìjọba wà nǹkan tó dọ̀rọ̀ rẹ̀ báyìí kí n ti àjà mùsùlùmí ni gbogbo wa ló pé ah olùwò yóò ara yàn lọ́mọ́ra láti júmọ̀ láti gbọ́ nǹkan tí ìmọ̀ mọ̀ wíyì ó ti yé wa ọlọ́wọ́ bá kó sáré ọ̀kan wa fún mọ̀lá mìíràn Islam ó ti wá àwa láwa lórí oyè ni ó àwa mùsùlùmí láwa lórí oyè ni ó wọ́n tó fi àjà mùsùlùmí ayọ̀lá أن هذه الشريعة الناسخة لكل رسالات صدقا لها مهيمنة عليها kó yọ pé ẹwù àti Islam bí wọn á tó fi dáa jù òun náà ni ó sọ gbogbo àwọn àti àtúnṣíwájú ẹ̀dí tí òṣìṣẹ́ máa أما بنطوع من لأن مؤمن عليها أسكتن يقول سبحانه وتعالى الله سبحانه وتعالى يقول لصور لقد من الله على المؤمنين إذ بات فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله سبحانه وتعالى لقد من الله على المؤمنين دجو دجو الله سبحانه المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم ثم تجيب لك لعن ومن يبتون يتلو عليهم آياته تلك وآية الله بقوا ويزكيهم إن فهما فهما قوم بيو الشرك قوم ببدع قوم بيو قوم بوهلا kó mi fitina wa yu'allimuhumul kitaba wal hikma ní ẹ̀kọ́ ọkọ̀ máa ti dédé ẹni tíra náà àti ọgbọ́n àjìnlẹ̀ wa in kanu min qablu lọ sí dọ́là rẹ̀ lóde eré ìlàfin pé ìjọba àpapọ̀ federal government kó wá nǹkan fi di national research institute of chemical technology tó wà ní Zaria sọ́kùn ní àìrí ìjàmbí wọn pè kó wá nǹkan fi fi torí bí wọ́n bẹ̀rẹ̀ náà yìí gbọ́dọ̀ wọn yẹ bá wá ba nǹkan jọ máa sọ yà wá àwọn mùsùlùmí dé o àwọn mùsùlùmí dé o à ń fi nìdá ọ̀nà àmà ohun òkè lábẹ́gbẹ̀ ìjọba àpapọ̀ gbogbo àtọ́bá súnmọ́ wọn kárí pé àwọn àǹkà tètè a lè sọ fún wa eléyìí náà ni ó mú àlàáfíà ìnàlá àmúrú bìlà àgbà ọlọ́run eléyìí déédéé ọlọ́run pàṣẹ láti ẹ̀ka ṣe déédéé ntọ́jájú ni pípẹ́ pé ọ̀dọ̀ wọn ni ìlú wọn ni wọ́n bá gbé ìjọba tó bá ju bá gbé mùsùlùmí lọ bẹ̀ wọ́n yarí o àmọ́ ọ̀pára ẹgbẹ́ kẹsẹ̀ mùsùlùmí ni ojú wa ju wá sí lu mùsùlùmí záríà níta fún àmì ní záríà ó ṣe mo gbé wá lu mùsùlùmí àmọ́ síbẹ̀síbẹ̀ náà ojú wa ní àwọn àjẹ àwọn ọmọ mùsùlùmí tó tún bí àjẹ inna lillahi wa inna ilayhi raji'un ibadallah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ wá ń sọ fún wa lórí la fi ìjọba kó gbé nira táwọn mùsùlùmí wa ń bẹ kúrò anabi sọ pé man nafasa an mu'min kárùn-ún kó ń bàtẹ̀ ẹni tó bá gbé nira kó fún mùsùlùmí من كبر الدنيا أنه وعلى عليه فضل الله عنه قربا قربا يوم القيامة الله بن جلاله بن القيامة ويسرى على المؤثرين يسرى الله له في الدنيا والآخرة أن تباوى منك وفدوى نذرا والله سيغفر الرسول لا القيامة من ستر مسلما ما كان ستر الله في الدنيا والآخرة أن تباوى في المسلمين والله هو لا يسرى القيامة والله بعون عبد ma ga abdu fi àwọn afi ọlọ́run ti máa ọrụ ẹrú lọ́wọ́ níwọ̀n bá ti ẹrú bá yọra ọmọ ẹ̀yẹ́ lọ́wọ́ ìmáàmù mùsùlùmí gba ní tiwa bóyá nínú islam èyí máa ẹ pélé rẹ wà nínú àwọn ìwà islam nínú ní islam èyí rẹ wà pọ̀jù à ń bẹ jọba kó wà nǹkan ti ní à ń bẹ wọn ló ti dá sí torí ọmọ tí wọ́n ti máa dá sí wọn ló fi tó wà ní Zaria kọjọ́ ẹgbẹ́ mẹ́mbà house wọn kọmíṣánná ló jọgbára wọn lọ ní ìlú dọ́gbé Nàìjíríà mùsùlùmí ní rúlù déèdì mùsùlùmí ní rúlù kọ́ńtì pe òun náà ní pe kọmíṣánná kọmíṣánná wọn lọ àìgbà pe gómìnà gómìnà wọn jọra ó jọgbára òun nígbà tí ìyá ọlọ́ọ̀bà ọmọ ìyá mi ní Islam ilé ìlàbí ń pe ìjọba àpapọ̀ National Research Institute of Chemical and Technology kó ti wá nǹkan sí àwọn ìdíjà ṣìkú bẹ̀ ọmọ ìyá mi ní Islam ilé ìlẹ̀pá kìíní òkú gbà apá kìíní gbà náà ń bá wa sọ̀rọ̀ alhamdulilayi lẹ́nu ẹ̀ka lẹ́ka lè dá lè fi ọpẹ́ ní fọ́nà ọba àtọ́jọ́ mi ìrè ìtọ́jú àjùlọ. وأداه السبيل القويم ó tún wá fi àwa mùsùlùmí mọ̀nà tó dáa jùlọ ọlọ́wọ́ bá agbúgbọ́rọ̀ rẹ̀ wò wà ìmà ṣáàkìrọ̀ wà ìmà kàfúrọ̀ ó bá kú fọmọ ọmọ ènìyàn ní kọjá ní mórí àti kọjá láì mórí ọlọ́wọ́ bá sùhánà wà dáadáa bí a wà nínú àwọn tó ń mórí ọlọ́wọ́ bá ọlá kùrán wà aṣáàbù aláìláha ìlàlá wà hàdá òlà ṣàríkẹ́là lẹ́yìn náà mo jẹ́rì pé kò sẹ́ńtà tó ń fà fọlọ́ kò tó rogún tí ẹni jọba tí ẹni ọpẹ́ bẹ́ẹ̀ ni òun náà lọ́gbàrá orí gbogbo nǹkan kò sí nǹkan tó gbára lọ́wọ́ àgbàǹká وأشهد أن محمدا عبده ورسوله حبيبنا وشفينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أرسله الله بالهدى والدين الحق يظهره على دين كله وكفى بالله شهيدا فبلغ رسالة وأدى الأمانة ونسح الأمة وكشف عنها الغمة وأصدرها عن البدع وجاهد في الله حق جهاده حتى تركنا على المهجة البيضاء ليلها كالنهار صلوات ربي وسلامه عليه اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد عباد الله اتقوا الله واعلموا أن الإسلام منحج تشريعي ودستور سماوي يشمل جميع متطلبات الحياة يقوم أيوة في إسلام مجمع صفر مجمع كيف يمكن كيف أوي كان كيف جدا كان كان كيف أجد كان بعد من حد الشريعة تشريعي التطور بيت على طب الشريعة مولي ودستور سماوي الله بالو سيتو يفرح من السماء ليس ليس ما كجنا يشمل جميع متطلبات البشرية مع المادية والروحية <coughs> أنت كي بكبت يا مني تبني أترى gbogbo àwọn òfin yòókù ara nìkan ní tẹ́kìtì ẹ̀ amẹ́lẹ́ yìí àtẹ̀mí wa àtara wa fún ìdìbò àmọ́ gbogbo ẹ̀ lọ́ba àmì àtẹ̀lé islam òkòókò járe lẹ́bi káàdà lọ́sọ̀sẹ́lẹ́m káàdà àyìn wa rẹ̀kùhù wọ́n yẹ́rẹ́ tó dàkúwá ni wọ́n tó áhùn láhùn wọ́n ìyẹ́rẹ́ tó marẹ́ẹ̀dẹ̀ wọ̀tìtìbá jẹnáàdà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó gbé islam kalẹ̀ kọ́ ló bá máa di ayọ̀ fún wa ni lọ́fàá tẹ́ pé nínú àwọn ètò alábàágbé ètò ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà ni mùsùlùmí ni tí wọ́n bá ti gbé àṣírí kan abẹ́rẹ́ sáré àfẹ́ tí wọ́n ti lè fọmọ ẹ̀yà ní gbogbo ní mẹ́sẹ̀lẹ̀ kìí tó rùn sí yọ níbi tó rùn sí wọ̀ á máa fi rẹ̀ bí àpá wa náà lọ sílẹ̀ sí i torí àmọ́ ní tí ó ṣẹlẹ̀ sí wa mẹ́lá mi nù kánú ọ̀kánú àwọn politicians ilẹ̀ outside tó ní nepo àti prp nígbà táwọn kan kó pé ń jẹ́ mu dán wọn kàyẹ ká máa wù dá náà ruwa àbí oní ara o oní ebi wannan kuskure in je mu dán wọn kàyẹ ká máa wù dá ka taimake shi kashe shi ka ruwa ka ruwa ruwan zai bushe a yi eventually me zai faru mutane zo za kama ka in aka je fitina ya taso a wani wuri kana ta ainihin mu ba da muna jin maganan sase-sase na a can mẹ́dúgbò láti máa gbọ́rọ̀ yẹ pẹ̀lú ìwúrí north east north east o ti wọlé báyìí ó ti yíbo gbogbo kàkúnẹ́ báyìí ó ti lè káwọn èèyàn báyìí ọlọ́mọdé wa káwọn máa lé ọlọ́ba gbogbo àwọn tó ti kó dápọ̀ bá àgbà wọn lé ọlọ́ba títí nàbí máa ti bẹ̀rẹ̀ náà nìyẹn ọlọ́ba pátá àdárò ẹ̀fọ́ ọlọ́ba ọlọ́ba pátá àtànú ọlọ́ba ọlá ló fara pé nù kókó kọlu jáàrí táwọn àti báwọn alẹ́ nípa bí wa òun náà ní kárí kékeré à ń ṣe ìzìyàrá ọmọ ìyá wa à ń ṣàdúrà fáwọn tó wà lọ́wọ́ àwọn tó wà lọ fìdí àwọn ìgbẹ́ wọn o à ń tẹ̀lé kùn wọn lọ sí ilé ìṣẹ́ mùsùlùmí à ń tẹ́kọ̀ gbé àlàáfíà láàrin ara wa eléyìí náà láti jèrè àìsàn kíámà eléyìí náà ni makari mi àkàlà sọ pé dáwà rẹ̀ náà máa ṣiṣẹ́ ká máa ń pèpè pẹ̀lú ìwà tó wọ́n tún tẹ́lẹ̀ àwòrán من مكارم الأخلاق أتعبى بيلو أتمسكوا فانتوا بعتوا أتعبى بيلو التي حث عليها القرآن والسنة المطهرة تقول إلينا أن القرآن طلع إخوة سارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماء والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس wallahu yuhibbul muhsinin lọ́ni ẹ máa fi pàṣẹ lọ bí àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí àti àjẹ́nà tó fẹ́ ju àwọn sọ́mà tilẹ̀ lọ wọ́n ẹ̀ dàkẹ́lẹ̀ muttaqin ọlọ́run pèsè ẹ̀fọ́ àwọn olùpayọ̀ ọlọ́ọ̀bà ni àwọn àwọn olùpayọ̀ ọlọ́ọ̀bà yẹn lẹ́yìn yóò fi kú náà fi sara ìwọ̀ dọ̀rọ̀ àwọn tó máa náwó wọn nígbà wọn wà nù dẹ̀ra والله يحب المسلمين ولو نبي كان ثم سنا لا قد كان من سبب الله بعد الى يدي الرب باتني يتا تشد لي بما ذكر الله والله دي لم تكن فرق والله كان ولا ذلك الحمد لله من يقول يا الله سبحانه وتعالى خطبه متيه وكان ما في محافل الاسلام في النظام الاجتماعي شاو ويا شاو شاو ناس اعلى المسلمين zaman tarayya da musulmi ba wani ba musulmi ba lokacin da manzo Allah sallallahu alaihi wasallam ne Madina ya samu Yahudawa da marra su addini suna suna kuma Madina aka rubuta abun da kundin zaman lafiya shine aka ce inda mutum zai tambayi gogul na shi yanzu cewa wani ne kundin na zaman lafiya da aka samu a duniya zai ce kundin zaman lafiya da aka rubuta a Madina Allah ta kuma manzo sallallahu alaihi wasallam duk kullum musulmi yana cikin fata a zama lafiya sai ta kullum muna godiya ga Allah subhanahu wa ta'ala wanda ya karama mu kuma ya shira da mu ba mu umarni kuma ya ce mu bi sunna manzo Allah sallallahu alaihi wa sallam sunna manzo Allah ma annabi rahma kuma ya samu a cikin wanda suka yarda da manzo Allah sallallahu alaihi wa sallam kuma suna bin sunnan guru Ali bayan Allah mutantewa Allah ya aika manzo sallallahu alaihi wa sallam da wannan zakon kuma ya cika sako ya ki amana wurin da yake amana kuma ya samu aka zama zaman lafiya lokacin da yi rayuwar shi sai dai kafirai da dukkan hana zaman lafiya bayan Allah da tsoron Allah subhanahu wa ta'ala mun ga gode ma Allah kullum kai abubuwan da ya muna na shirya da mun zaguwa zuwa ga musulunci da wannan za mu samu alkhairin duniya da lahira Allah subhanahu wa ta'ala بايا رنسوا سوى والليل إذا يَخْشَى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى بايا رنسوا بسمى duhu da dare da rana sai Allah ta duk wanda bi umarni Allah ibadar rukusinsa ina neman ilimi na dokoka addini Allah fahimta addini Allah zai yi rayuwa cikin sauki Allah sama wanda zai yi rayuwa cikin sauki bayan Allah mu ji tsoron Allah subhanahu wa ta'ala mu san cewa Allah ya halce mu ne domin mu yi ibada kuma duk abin da ke duniya gaba daya Allah ya halce su ne suna amfani kada kala kuma su jami'an shi ya lafa wata kadamuna duk abin da ke wasu halala na makhlukat akwai halitta Allah Allah su wanda ya sa suna bi umarnin mu Allah ne wannan ba zai bar mu aka ba sai ai manzanni suka zo da risala cewa mutane ba su daidai inna Allah ya amuru bil abd kullu annahin daidai shi ka sa muka kira shugaban kasa da duk wanda suka tare da shi abubuwan da yake faruwa and National Research Institute of Chemical Technology a Zaria garin musulmi ne amma wanda aka sa shi wurin ina kudu tama musulmi inna lillahi wa inna ilaihi raji'un da ma an ce shekara hudu zai bayan shekara hudu mutum zai yi koma shekara hudu a 2019 aka ce a an sake dokar duk wanda ya shekara biyar sau da ne musulmin na ya yi shekara biyar amma bai a cire shi ba kuma ba a cire shi ba musulmi ne suka ce ai ai da kusin ya yi duk wanda ke yi eh, ya shiga uku har shekarun jiya wancan an jan kama limai limamin masallacin juma domin ya yi hutuba a kai su cewa lokacin ya yi ya ke aka kulle shi bai wuya sai da gwamna ya sa ba su kafa a bar eh, wannan liman ba ya yi kwana daya a cikin tsarin eh, nelson da bayan allah a kasar musu kenan jiyan da musulmi suke mulki kenan kasan da musulmi suke mulki kenan ake yi muna aka inna lillahi wa inna ilaihi raji'un ne za kai karamu sai wurin Allah ka muna sa addu'a wadannan mayan wanda suka suka wannan kuncin Allah ya tsore da su wannan kuncin kuma muna kira da baban murya kasuban kasa da yi kokari ne san cewa adalci shine Allah zai ba su zaman lafiya da shi mu duba abubuwan da yanzu ana cinikin wanda aka kama kama ana cinikin kafi ko rago a zango don wani da aka kama yaransa guda uku safin da wurin aka ce zai biya miliyan hamsin zai an ci miliyan ɗari da ishirin aka yi suka ce miliyan biyu kuna wasa ne kuma yaran da mata ne fa akwai wanda suke cikin su ko yau ko gobe zai ayo amma sai aka aka tafi da su inna lillahi wa inna ilaihi raji'un inna lillahi wa inna ilaihi kaman kasa ne ba a mulki ba su shugaba kaza ba gwamna ma ila zali ana cinikin kama ana cinikin garago a zango suka ce a karshe ba wani magana miliyan hamsin zai zo wurin nan da safin nan ce ina ne zamu na an san da shi da yaran shi bala za su kai na miliyan hamsin kasan da akwai mulki kenan da zahiwar shugaban kasa da gwamna da sauransu masu mulkin mu ba su za a tambaye su على cewa wallabi ja'alakum khalaifal ard ورفع بعضكم فوق بعض الدرجات ليبلوكم فيما أتاكم الله تنادك كافون يعطيه متاني ليبلوكم فيما دومي الجرى بافون يعطيه أبناك باف شيء سمزوك الإمارة أمانة وهي الندامة يوم القيامة إلا من أخذها بحقها شكرانشي أي أمانة كما وهي ندامة ماذا من ندامة قولا سورة نتاكسر سيدي وندي ركي سي عمر بن الخطاب هنا مدينة sai fashe da ina cewa yanzu da wani dokin bawa Allah zai cika ta gande a Iraq sai an tambaye ni ranar tashi gaba yau ba doki ba ne mutane suka cika ta ganda yau ya shi bakar tsaye da Allah subhanahu wa ta'ala muna roƙa Allah subhanahu wa ta'ala sai gane abin da kuma tsaye kuma ya mun da kai maka tsaye bayan Allah mutu sauran Allah subhanahu wa ta'ala muna kira duk wani kusa ga shugaban kasa su biya masa abin da ke faru a zaria in karkace limamin nan limamin juma'a ne zai je wurin a doka muryanta duk abin da ya faɗa wanda bai dace da shi ba sai an kama liman an koma da shi sai sa limamai suka yi mitin jiya Ko kowane masu yau insha Allah subhanahu wa ta'ala a sunan limamai suka zo mitin da wannan za su tsira nan bayan Allah mu ji sauran Allah subhanahu wa ta'ala mu san cewa manzo Allah sallallahu alaihi wa ya ce من نفس عن مؤمن كربة من الكرب الدنيا نفث الله عنه من كرب يوم القيامة يوون نتيري كنشي غا مؤمنين نتكون الدنيا دنيا الله زي تيري مشي كنشي رانا تاسكما ومن ستر المسلما ستره الله يوم القيامة في الدنيا والآخرة يوون يركع في المسلمين دوانشي الله زي مشي مشي أتول الدنيا للآخرة والله في عون عبدي ما كان عبده في عون أخيه Allah zai da muku bawa in da bawa ya tafi dawan shi rawahu imam muslim imam muslim kuna ne shi za na kawo magana malam aminu kano ina cewa a wutawa suna cewa in je mun dan kai kama wuta kafa ba naka ruwa ita wannan kuskure ne in je mun dan kai ta kama wuta ka tafi kese kace wutar domin ka shafa ma naka ruwa ruwan zai bushe ai me zai faru baya ya gama da na jimu mu na dawan ka zai dawo kai ka abubuwan nan da muna jin labari north east ne da maiduguri ne kuma yana za duri kiman nan yanzu ya shigo gida ko wanda ke ba a cikin bayan gari a cikin gari ma ba za ka yi tafiya zuwa zaria yanzu kana jin tsoro inna lillahi wa inna ilaihi raji'un bayan Allah muna roƙo Allah Allah ya fi muna zunubai mutum da zunubi min ayar liyabluwakum fi ma atakum inna rabbaka sari'ul iqabi wa innahu lagafurur rahim Allah mai saurin a cikin azabantar da masu laifi inda ba su tuba kuma Allah subhanahu wa mai gafara ne mai rahama bayan Allah ji tsoron Allah subhanahu wa ta'ala kuma mu riga gode ma Allah kullum a cikin niman da ya muna niman na Islam ya ba mu duk abin da muke so amma ya ba mu imma shakira wa imma kafura kuma mutum ya zama mai gode ma Allah a cikin niman da ya masa kuma ya zama musulmi Allah ya sa mu a musulmi na kwarai باي على عباد الله اعلموا ان الاسلام من منهج الشرعيه جو دو رايوم انا تعريض الشريعه المسلمين شيء على ان الصلاه ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وان اول مسلم للي سلم ذكره دون ينقل ذكره دي رايوات دي لله رب العالمين لا شريك له باتا ريا لله سبحانه وتعالى الدستور السماوي يشمل جميع متطلبات الحياة الله هيكون دستور وكنت وكنت لك السماء أي أكمل من السماء لك وشك أمانة إبادة وانا وكنت وكنت دو أبن دي فروري دموان كوينا كو ما شنك ورفتو ورانا كو ما بلغ فر ورانا كي مسمي كوينا كي تسنك لك من كيني إيه فروري كي يوزر ومزاد الإخوان wa du'a ko ba ko mai kalmi musu addu'a wannan yaran mu ko mutane mu da suke cikin annu masu garkuwa da su Allah subhanahu wa ta'ala da su lafiya kuma aka ji ai taimako da Allah ai taimako da mu da wannan Allah zai kiyaye kuma Allah zai fito da su lafiya wannan shi ne kana shi kuma ta yau wani muka da Allah ta mana albarka gaba daya الحمد لله الذي أهدانا للإسلام وأكرمنا بسنة خير الأنام وجعلنا من زمرة المؤمنين ووفقنا بطاعته عز وجل حمدا كثيرا طيبا مباركا فيه كما ينبغي لجلال وجهه وعظام سلطانه والصلاة والسلام على خاتم الأنبياء وخير خير الأنام سيدنا محمد النبي الأمي والنبي العمي الذي بلغ رسالة وعدل أمانة ونسها الأمة وكشف عنها الغمة وعذرها عن البدع وجاهد في الله حق جهاده حتى تركنا على المهجة البيضاء ليلها كنهارها صلوات ربي وسلامه عليه اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك من بديه عباد الله اتقوا الله واعلموا أن الله كما خلق الإنسان وفضله وكرمه وخلق له ما في الأرض جميعا وسخر له مخلوقات لم يكن يداه حملا ولا يتركه سدا ولم يكن ولكن جعله خليفة في الأرض قال سبحانه وتعالى في سورة أنعام هو الذي جعلكم خلائف في الأرض ورفع بالكم فوق بعض درجات ليبلوكم فيما أتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم قد اختار الله الإنسان برحمته إلا من أبى وطغى وبذلك أرسل إليهم رسلا من أنفسهم برسالة السماوية تلاعموا مع قدرتهم تشمل جميع متلبات الحياة وختم هذه الرسالات برسالة صفوة الحلق ورسوله رسول هدى نبي رحمة كما قال سبحانه وتعالى في موكم الحكيم وما أرسلناك إلا رحمة للعالمين وجاء هذا النبي الأمي بأكمل الشريعة وعامها وأشفاها وأنفاها للبشر وأكثر سماحة وأودعها خطابا وأقواها حجة وأجملها نظاما وأخلاقا طمأا وأعرجها ثمرة ولم تسمعوا عما يحدث في زاريا حيث جعل الجفري رئيس المنظمة هذه مدرسة أن يعذب المسلمين كما شاء لا إله إلا الله فيجب للفقراء إذا كان يحبس الإمام المسجد يومين فماذا للفقراء الحارة فعليكم بتقوى الله يا أيها الحكومة يا أيها الحكومة عليكم بتقوى الله واعلموا أن الإمارة أمانة كما قال صلى الله عليه وسلم الإمارة أمانة وهي ندامة يوم القيامة إلا من أخذها بحقها قال صلى الله عليه وسلم من نفث المؤمن عن مؤمن كربة من كرب الدنيا نفث الله عنه من كرب يوم القيامة ومن يسر على المسر صلى الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون عبد ما كان عبد في عون أخيه حديث رواه إمام مسلم ألم ترى أيها المسلمين الكرام معاشر الإسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك من مجيد نفعني الله وإياكم بهدى كتابه بتمسك بسنة رسوله صلى الله عليه وسلم أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين إبن الله اتقوا الله واعلموا أن الإسلام منهج الشرعي والدستور السماوي يشمل الجميع متطلبات الحياة يقول سبحانه وتعالى والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من آتى وتقى وصدق بالحسنى فسنيسره باليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للأسرى فعليكم بالدعاء لإخوانكم ولإخوانكم ومن محاسن الإسلام حقوق الجار الذي كان الرسول صلى الله عليه وسلم كان يكون يوارثه وزيادة الإخوان والدعاء له وإيادة المريض واتباع جنازة وإفشاء السلام تثبيت وتشميت العاطس <clears throat> وستر العورات لإخوان المسلمين والعفو وغير ذلك من المكارم الأخلاق الذي حث عليه القرآن الكريم وسنة رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك من المجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إبارك الصالحين المجاهدين المواعدين أينما كانوا يا ذا الجلال والإكرام اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا على من بغى علينا اللهم استر عوراتنا وأمن روعاتنا يا ذا الجلال والإكرام ولا حول ولا قوة إلا بالله قوموا إلى صلاتي يرحمكم الله الله الله أكبر أكبر